asalaamu alaykum wa rahmatulahi wa barakatu adáwọ̀ pẹ́ fún wọn náà bá atọ̀rọ̀ ìkéyà fún muhammad sallallahu alayhi wa alihi wa sallama ọlọ́run bá tí ó tún kádàrá nínú ọlá nínú àánú rẹ̀ tí ó tún a maa pàdé lónìí lórí àkọ́tún ètò yín ètò wa ètò alhidaya eléyìí tí ó ń wá sí etí gbọ̀nyín láti ìkànnì àdàbà eighty eight point nine fm tó kalẹ̀ sí ìlú ìlaramọ̀kín ní àkúrẹ́ olóyìn ẹkùn èmi ọmọ ìyá abu Aiman alasali, asali ló tún ti kalẹ̀ wá yíò sílẹ̀ agodo láti máa tukọ̀ ètò yín ètò wọ ọ̀hún abẹ́lẹ́ àwọn ọba subhanahu wa ta'ala gbogbo eléyìí tí a ti ń wí láti ìwáfẹ́ kí ọlọ́run ọba àlekọ́lá kó dákun kó jọ kó gbà níjọsìn lọ́wọ́ wa kó fi sínú mizanu ẹnìkọ̀ọ̀kan wa àti àwa tí a wí àti àwa tí a gbọ́ ẹ̀yin jọ̀wọ́ mùsùlùmí ẹ bá wá nǹkan fìdílé tàbí kẹ́ fìdílé nǹkan nítẹ̀síwájú nípa àlàyé tí a ń sọ lọ lórí ọ̀rọ̀ àyà ìnaka látàdí man ahbabta tí ọlọ́run bá àlékẹ́lá tí ó dojú rẹ̀ kọ anábìwá muhammad sallallahu alayhi wa sallam pẹ̀lú pé anábìwá muhammad sallallahu alayhi wa sallam wọ́n ní ìjẹ̀rán wọ́n sì ní ojú kòkòrò eléyìí tí ó ga nípa pé kí ọ̀nkù wọn Abu Talib kí wọ́n lè di mùsùlùmí ṣùgbọ́n qaddara Allahu wa ma sha'a fa'al ọlọ́run ọba àlekẹ́lá ló mọ tí ń tì torí rẹ̀ sí nǹkan ìgbà míì ọ̀tá ẹ̀sìn ọlọ́run yóò ràn ẹ̀sìn ọlọ́run ọba lọ́wọ́ ìgbà míì ẹni tí kìí ṣe ẹbí èèyàn tí kìí ṣara alé èèyàn kódà tẹ̀yìn bá kan ọlọ́run sì ní kó ràn án lọ́wọ́ ìgbà míì sọ̀tẹ́ pé ẹlòmíràn sì ràn án lọ́wọ́ àgbọ́yé yóò sì dọ́gba ṣùgbọ́n ọlọ́run ọba subhanahu wa ta'ala olómọ tí mọ́ torí rẹ̀ sí nǹkan bó ṣe wu ànábì tó ọlọ́run ọba àlékiọlá ó jẹ́ kó yá ànábì wa muhammad sallallahu alaihi wasallam yìí pé ah, ìrẹ́ ànábì ó lè fi ọ̀nà mọ ẹni tó bá wù ọ́ ní ìjókòó tó kọjá a ṣàlàyé fúnra wa wípé ìyàtọ̀ wà láàrin hidayatu irshad àti hidayatu dilara ó yàtọ̀ hidayatu wa'az wípé ká bá ní sọ̀rọ̀ ká tọ́ ní sọ́nà eléyìí ó wà fún ànábì sàlàsánà tó dípọ́ náà bá sọ́nà alukọ́ránì wípé iná kàlàtà di ilà siratin mustaqim pé ìdá òjíṣẹ́ ọlọ́run ọba dájúdájú ìwọ wà nínú àjọ wípé ó máa ń júwe ọ̀nà ọmọ fún àwọn èèyàn ó máa ń júwe ọ̀nà tọ́lọ́run ọba fún àwọn èèyàn ṣùgbọ́n gbígba ọlọ́run ọba nìkan òun ni máa ń kádàrà rẹ̀ fún ẹrú gbígba tọlọ́run ọlọ́run nìkan ó ní àkóso rẹ̀ ń bẹ lọ́wọ́ rẹ̀ eléyìí ló fà á tí ọba tó fi sọ àyà yìí kalẹ̀ fún muhammad sallallahu alayhi wa alayhi wa sallam inú àwọn mọ̀sáìl ó jẹ́ àlàyé ẹ̀sìn eléyìí tí ó jáde nínú ọ̀rọ̀ tí a wà lórí ẹ̀ ni tààlà la man pé ìwọ ànábì sọ̀làsọ́lá ò lè fi ọ̀nà mọ ẹni tó bá wù ọ́ o bákan náà nínú àwọn àlàyé eléyìí tí ó tún rọ̀ mọ́ ní ti aṣọ yìí tó tún jẹ́ àwọn kò mú nǹkan tí a tún lè fà jáde òun náà ni àlàyé ọ̀rọ̀ ọlọ́run ọba àlékẹ́ọ́lá tó sọ fún ọlọ́bùwà Muhammad sallallahu alaihi wasallam pé ma kana lin nabi wal ladhina amanu an yastaghfiru lil mushrikin ولو كانوا أولي قربى من بعد ما تبين لهم أنهم أصحاب الجحيم الله أبا سبحانه وتعالى الله أبا ما كان للنبي كتفى نبيه كتفى نبي محمد صلى الله عليه وسلم والذين آمنوا àti àwọn tí wọ́n gbà fún ọlọ́run ọba tó ń lódodo ayin yastaghfiru lil kí wọ́n máa tọrọ fún àwọn gbogbo àwọn tí wọ́n jẹ́ ẹlẹ́bọ kán máa tọrọ àìsàkà fúnlẹ̀ fún wọn ní báàdì mọ́ tàbá wàlọ́ kánú olè kùrìbà kódà kán súnmọ́ ju nǹkan míì lọ kán jẹ́ ẹbí wọn nítorí kí wọ́n rí kí wọ́n jẹ́ tí wọ́n bá ti jẹ́ mùṣìríkùn wọn láǹfààní láti máa tọrọ àforíjì fún wọn. ní báàdì mọ́ tàbá yànnà láhùn anahum asábùl eléyìí nínú àwọn nǹkan tí ọlọ́run bá àlìkọ́lá kádàrá kí jẹ́ àǹfààní eléyìí tí a mú jáde nínú àwọn àlàyé ọ̀rọ̀ yìí òní tí a ṣàlàyé ẹlẹ́ẹ̀kẹta òun náà ní kí ni masalatul kabira òun náà ni masala kan tó tóbi òun náà ni tafsiru la ilaha illallah a rí wípé abu talib tí anabiwa muhammad sallallahu alayhi wa sallam tí wọ́n ń bá sọ̀rọ̀ wípé wí gbólóhùn yìí sọ gbólóhùn yìí ànígbónòwò tó bá fi lè sọ màá lò ọlọ́run fi fún mi ní àǹfààní láti jẹ́rìí bí ọ ní ọjọ́ gbòǹdà kìámọ̀ ṣùgbọ́n torí pé Abu Talib ó mọ ìtumọ̀ la ilaha illallah ó mọ làwázìmọ̀ ẹ̀ ó mọ tó tu ó mọ tó dé ó sì mọ ìtumọ̀ pé ànábì sọ̀làsọ́lá ànábì ṣe àrùdò pé kò wọ́n sọ wípé la ilaha illallah ó mọ ìtumọ̀ rẹ̀ ó mọ níyẹn ó mọ̀ yìí pé tóun bá fi lè sọ gbólóhùn yẹn pẹ́rẹ́ ní kọ̀ǹdíṣàn tó wà yẹn ó mọ̀ yìí ìtumọ̀ rẹ̀ ni pé gbogbo ohun tí ń jẹ́ ìran àwọn òòṣà pátápátá òun ti ṣe kẹfìrí pẹ̀lú ẹ̀ gbogbo ohun tí ń jẹ́ àwọn ìran ère tí wọ́n ń bọ pátápátá gbogbo ohun tí ń jẹ́ ìran ìjẹ́jẹ́ gbogbo ohun tí ń jẹ́ ìran ìlérí gbogbo ohun tí ń jẹ́ ìran ìwárìrì gbogbo ohun tí ń jẹ́ ìran ìpayà kò sí fún nǹkan kan mọ́ illa lillah gbogbo ohun tí ń jẹ́ ìran à ń dúran à ń gbọ́ nǹkan à ń pa nǹkan kan sórí nǹkan kan ni kò sí fẹ́ni kankan mọ́ àfi ọlọ́run ọba subhanahu wa ta'ala ó gbọ́ yín wípé ìtumọ̀ la ilaha òní wípé la ma'buda bihaqqin illallah kò sí ẹnikẹ́ni tí ìjọsìn tọ́ sí ní òdodo àfi ọlọ́run ọba subhanahu wa ta'ala bó tilẹ̀ jẹ́ wípé ọ̀gọ̀rọ̀ àwọn èèyàn lónìí tí wọ́n ń pàpè mọ́ àpèmọ́ra ìmọ̀ lónìí tí wọ́n sì ń ṣàfihàn ara wọn sí ara Islam ọ̀gọ̀rọ̀ wọn gan afẹ́ẹ̀ lè sọ wípé ìtí ń jẹ́ lá ìláhà ìlàláhù kò tiẹ̀ yé wọn pàápàá àbútilẹ̀ kó mọ kódà Abu Talib àti àwọn ẹlẹ́bọ̀n ṣáájú nínú àwọn Kùrẹ́ṣì wọ́n fẹ́ gbọ́ àgbọ́yé ìtí ń jẹ́ lá ìláhà wọ́n gbàgbọ́ ju àwọn míì tí wọ́n ń pe àpèmọ́ ìmọ̀ tí wọ́n sì ń ṣe àfitì ara wọn sí inú Islam lọ a rí wípé gbólóhùn la ilaha illallah ó ṣàfitì wípé kò sẹ́nì kankan tí ìjọsìn tọ́ sí lódodo àfi ọlọ́run ọba subhanahu wa ta'ala ìtumọ̀ yìí à orin rẹ̀ lẹ́nu àwọn kèfèrí o wọ́n mọ ìtumọ̀ rẹ̀ wọ́n sì mọ ìtumọ̀ káwọn sọ ìtumọ̀ kí wọ́n sọ rẹ̀ náà ni ó túmọ̀ sí pé gbogbo ìran òòṣà tí wọ́n bá ń bọ̀ pátápátá ó ti di asán gbogbo ìran òòṣà tán bá ń wárí fún ó ti di ànù wọ́n ti gbé gbogbo ẹ̀jú sílẹ̀ gbogbo pàǹtí yẹn wọ́n ti gbé jù sílẹ̀ wọ́n ti wá dìrọ̀ mọ́ ọlọ́run ọba subhanahu wa ta'ala eléyìí nínú àwọn nǹkan tí ó gbọ́dọ̀ kíláàsì wa tí a ṣàǹfààní rẹ̀ lára àlàyé tí a ṣe ní ìjókòó tó kọjá bákan náà òun náà ni wípé gbólóhùn la ilaha illallah yìí ìtumọ̀ rẹ̀ náà ni wípé ẹnikẹ́ni kò ní bùkátà sí àti gba ìjọsìn lọ́wọ́ wa ẹnikẹ́ni kò bùkátà láti gba ìwárí lọ́wọ́ wa ẹnikẹ́ni kò bùkátà láti gba ìjẹ́jẹ́ lọ́wọ́ wa ẹnikẹ́ni kò bùkátà láti gba ìgúnran lọ́wọ́ wa gbogbo àwọn nǹkan tá a sọ yìí tó jẹ́ tuntun àwọn ìgbàgbọ́ àwọn nǹkan tó jẹ́ wípé a kì í ṣe fẹ́nì kankan àfi ọlọ́run ọba subhanahu wa ta'ala eléyìí ló fà á tó fi jẹ́ wípé abu jahal ẹ rí i pé ó wí gbólóhùn kan nígbà tí anabi sallallahu alaihi wasallam tó sọ fún wípé kul la ilaha illallah ìrẹ̀ ọ̀nkù mi ẹ sọ la ilaha illallah kí ló abu jahal sọ abu jahal ní atẹ́rìgábù àmì láti abdul muttalib ilé ṣé ó wá àsìkò dé tó fẹ́ bẹ́ẹ̀ láyé báyìí ṣé ọ̀wà adágúnlá sí ẹ̀sìn àwọn bàbá ńlá bàbá wa ni ṣé wàá dágun lásì ẹ̀sìn àwọn bàbá ńlá bàbá wa ni wọ́n ní abba anyakula láìláha ìlàlá Abu kọ̀ jálẹ̀ kò sí láìláha ìlàlá lè ánàhù yáàrífu mùrọ́dà nàbíyí sọlọ́lọ́hù àlehi wàhálì wàsálàmù bí áàbíyí alkẹ́lìmọ̀ nítorí pé òun gangan fúnra rẹ̀ ó mọ ìtumọ̀ ànábì sọlọ́lọ́ àlùsọ́lá tí ó gbà lérò pẹ̀lú gbólóhùn yìí ọlọ́run ọba subhanahu wa ta'ala ó sọ fún ọnú ọ̀rọ̀ rẹ̀ mímọ́ ọlọ́ni innahum kanu idha qila lahum la ilaha illallahu yastakbirun ọlọ́ni àwọn ẹlẹ́bọ àwọn kèfèrí tí wọ́n bá sọ fún yín pé kò sẹ́nì kankan tíjọsìn tọ́ sí lódodo àfi ọlọ́run ọba subhanahu wa ta'ala yastakbirun wọ́n mọ̀ ọ́ ṣègbéraga wọ́n mọ̀ ọ́ ṣe táǹkù táǹkù torí pé kí ni o wọn ní fẹ́ sọ ìyá apá wọn kalẹ̀ ẹlẹ̀ fún ẹnikẹ́ni eléyìí ìṣesí àwọn ẹlẹ́bọ tí wọ́n ti mùdùrà nínú kúfùrù òun ni eléyìí ọlọ́run bá tẹ̀síwájú ní àyà thirty six ọlọ́run ni wàyàkù lónà àyínà látàríkù àlíàtìnà àwọn àmọ́ sọ wípé à ijó wa ni lẹ́yìn ijó wa dijó tá a sọ pé àwọn apá àwọn ọlọ́run wa kéékèèké tá à ń bọ̀ àwà pati lè ṣá eré mọ́jínún tábà tí a sọ pé àwọn apọ́lọ́wọ́ bá wa sí àní jọ́sìn fọ́lọ́wọ́ bá wa mọ́ pé ẹnìkan tí ó ní àǹgànà lórí tó yẹ pé orin ní ń kọ káàkiri tí òun láwàá sọ pé àwà gba ọ̀rọ̀ rẹ̀ eléyìí wà ní stratus of five aya thirty five àti títí dé thirty six eléyìí ó túmọ̀ sí pé àwọn pípù yìí wọ́n mọ̀ ìtumọ̀ la ilaha illallah ṣùgbọ́n lónìí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n ń pe àpèmọ́ ìmọ̀ kódà a ẹlòmíín tó ń pe àpèmọ́ ara rẹ̀ mọ́ Islam tí wọ́n mọ̀ sọ fún wa wípé tí wọ́n bá ẹnikẹ́ni tó bá ti fi rẹ̀ rí pé ọlọ́run ọba ló dá sánmọ̀ òun ló dá ilẹ̀ òun ló dá atẹ́gùn òun ló dá omi òun ló dá ẹran òun ló dá gbá òun ló dá o gbogbo ẹnikẹ́ni tó bá fi lè fi rinlẹ̀ bẹ́ẹ̀ irúfẹ́ onítàn mùsùlùmí ni a mọ̀ fún onítàn lẹ́sìn wípé gbogbo àwọn nǹkan tá à ń sọ yìí ìfirinlẹ̀ rẹ̀ kò sọyàn di mùsùlùmí torí wípé ẹtún tó mẹ́tẹ̀ẹ̀ta ó gbúdọ̀ pé a gbúdọ̀ fárí apá kan ká sọ pé a fẹ́ fi ìkejì sílẹ̀ gbogbo ohun tí wọ́n fi ń rinlẹ̀ yìí kò tí ì kúrò lábẹ́ tàwíìdù rùbùbíyà ìfinilẹ̀ yìí pé ọlọ́run ọba ni khaliqu rùbùbíyà ni ìfinilẹ̀ yìí pé ọlọ́run ọba àlékọ́lá onínáṣir rùbùbíyà ni ìfinilẹ̀ yìí pé ọlọ́run ọba subhanahu wa òun mudabir gbogbo ń tàn sọ ìpátá aboyún inú tó lóyún ọlọ́run ló dì síbẹ̀ ọlọ́run ló gbogbo ń tàn sọ ìpátápátá rùbùbíyà òun náà ní kí ni gbogbo ẹ̀ kò tí ì bọ́ sínú olùhíyà olùhíyà òun ni pé tàwọ̀hídù àlìbáàdà ẹ pẹran ẹ gunran ẹ sì jẹ́jẹ́ ẹ sì lérí ẹ ẹ ní ìpayà ìfòyà fún wa ta'ala eléyìí ó túmọ̀ sí wípé àwọn pípù yìí ni àwọn kèfèrí ìṣáájú yìí afẹ́lẹ́ sọ wípé wọ́n mọ ìtumọ̀ la ilaha illallah wọ́n mọ̀ ó sì yé wọn torí wọ́n mọ̀ wípé táwọn bá fi lè sọ àwọn ti pa gbogbo òòṣà tì àwọn ti dágun láti gbogbo òòṣà so Abu Talib eléyìí tí ó kọ̀ dálẹ̀ tí ó sọ níbàámu sí àwọn èèyàn tí wọ́n ń bẹ ní ọ̀dọ̀ rẹ̀ tí wọ́n tún wá tún sọ kẹ́límọ̀ wípé à ṣé ọ̀wà adágunlá sí ẹ̀sìn àwọn bàbá wa ni wọ́n ní eléyìí nínú àwọn kan tí ló fi jẹ́ pé agbúrọ̀ mọ bẹ lọ́hùn kọ́lọ́n kó jọ gbogbo ọjọ́ tí títàn ti mọ dé bá wa àwọn tí ó ṣùgbà yí wa ká tí ó wà ní sàkáání wa nígbà náà kọ́lọ́n ọba àlejòlá kó jẹ́ kọ́lọ́n kó sí wọ́n ní alu tawhid tí wọ́n lè máa rán wa létí pé ká sọ gbólóhùn la ilaha illallah pẹ̀lú wípé a jẹ́ mùsùlùmí torí pé oore ọ̀fẹ́ ni ó jẹ́ bí ìsìn láì tààlà bákan náà àrọ́dù aláàmọ̀ nzáàmọ́ islam abdulmutali wà fúláfì wọ́n ní nínú àlàyé tí a kà fún wa yìí a rí ìdésí ọ̀rọ̀ padà sí ẹnu àwọn tí wọ́n ń lérò wípé abútọ́lìbò kó tó di pé ó kú ó gba a islam wọ́n ní kọ́ọ̀lùhù sọ́lọ́lá sọ́lá ìstẹ́kfàláhù falam yókfàrúláhù báyìí lóye anzari wọ́n ní gbọ́dọ̀ wípé anábìwá muhammad sọ́lá sọ́lá ó ní òun ó fẹ́ òun ó tọrọ àforíjì fún tọ́lọ́wọ́n bá àlìkẹ́lá bá fún òní yọ̀ǹda ṣùgbọ́n ó lóhìyá àǹzálì ọlọ́wọ́n bá àlìkẹ́lá ó kọ̀ fún ọlọ́wọ́n bá àlìkẹ́lá kò jó dán o nítorí pé Abu ó kú ní ẹni tí ó wà nínú ẹbọ kò kú sínú Islam bákan náà nínú àwọn àǹfààní ilé tí a tún rí níbàámu sí àlàyé ilé tí a wà lórí ẹ̀ òun náà ni mọ̀dọ́rọ̀tù àfáàbìsú i alal insan gbogbo ẹnikẹ́ni tí má ti ń bá àwọn ènìyàn burúkú rìn gbogbo ẹnikẹ́ni tí má ti ń bá àwọn èèyàn láabi rìn lọ́nà kan àbọ̀ náà míì wọn ò mọ̀ kó bá lọ́nà kan àbọ̀ náà míì wọn ò mọ̀ ẹ ní ìlàpá lára rẹ̀ yorùbá bọ̀ wọ́n ní àgùntàn tó bá bá járìn yọ jẹ̀gbẹ́ nípìnlẹ̀ amọ̀ yìí pé àgùntàn kì í jẹ ìgbẹ́ ìgbẹ́ kò sí nínú oúnjẹ àgùntàn ṣùgbọ́n tó bá di pé wọn àti ajá fún ọjọ́ ń kọ́ wọ́n rìn káàkiri yóò padà fi lọ́jọ́ kan débi pé òun náà sọ pé ah ẹjẹ́ ń tọ́kì ní ìwo torí náà ìmọ̀ wà pẹ̀lú èèyàn láabi ó lè sọ̀rọ̀ èèyàn burúkú kódà kẹ́ni ẹgbẹ́ sọ wípé à èèyàn dára lọ láti ilẹ̀ ó gba àwọn nǹkan wọ̀nyí nínú àwọn nǹkan tí ṣẹ̀dá Islam kò fojú kékeré kò fojú kékeré mu gbogbo àwọn ọjọ́ pé ṣẹ̀dá Islam kò fi ọwọ́ yẹpẹrẹ kò fi mu pàápàá bó tilẹ̀ kó mọ. bákan náà mọ̀tọ́rọ̀tù tazimil aslaf ọ̀làkàgbè nínú àlàyé tí a ṣe yìí àtúrí mújáde ń bẹ̀ wípé ewu ń bẹ nínú kéèyàn máa gbọ́lá fún àwọn ẹni ìṣáájú tí wọ́n wà lórí àánú àwọn ẹni ìṣáájú tí wọ́n sí lórí ọ̀nà tawhid tí àwọn ẹni ìṣáájú tó máa ń bẹ lórí ọ̀nà tawhid tó ń bẹ lójú ọ̀nà tó tọ́ tó ń bẹ lórí tọ̀rí kírímùsítẹ́kìm kò sí nǹkan tó burú nínú ká gbọ́lá fún wọn kò sí nǹkan tó burú nínú ká fi wọ́n sáàyè tí ọlọ́run ọba àlekọ́lá tó fi wọ́n sí eléyìí nínú àwọn nǹkan tí ó gbọ́dọ̀ yé wa dáadáa ni síbẹ̀síbẹ̀ a fi wọ́n síbi tí ọlọ́run ọba àlékọ́lá fi wọ́n sí àní yìn wọ́n ní àyìnbó àní gbé wọn kọjá ibi tí ọlọ́run ọba àlékọ́lá tó sọ wípé wọ́n wà lọ eléyìí nínú àwọn àǹfààní eléyìí tí ó jáde náà ni bákan náà ṣubuhatu lilimubtili fi ìdálìkà lè sì lálẹ́ àbíjálì bìdálìkà wọ́n ní nínú àwọn ọ̀rọ̀ tí a sọ yìí a tún rí àlàyé ìtọ́ná sí lórí ìrújú àwọn èèyàn kan nípa wípé wọ́n ṣe wọ́n fi wípé Abu Jahal pé òun sọ wípé kí Abu Talib kó mọ̀ sí kí ni o kó mọ̀ dá ànábìwá Muhammad sallallahu alayhi wa sallam kó mọ̀ dá lóhùn Abdullahi ibn Umayya gbogbo àwọn wọ̀nyí ni wọ́n pẹ̀lú ẹ̀ àwọn náà sọ wípé kó mọ̀ dá lóhùn ṣùgbọ́n nígbẹ̀yìn gbẹ̀yìn Abu Talib gangan fúnra rẹ̀ ó padà sọ wípé rárá o òun ò ṣe ẹ̀sìn anábìwá Muhammad sallallahu alayhi wa alihi wa sallam pẹ̀lú pé àwọn ọkọ̀ sọ pé atẹ́rìgàbù àmì láti Abdul Muttalib ṣé nígbà yìí ní ìsìn ọ wà sọ wípé o ò ṣe ẹ̀sìn Abdul Muttalib mọ́ eléyìí nínú àwọn nǹkan tí ọlọ́run ọba àlekẹ́lá fún wa ní orí ọ̀fẹ́ láti tanná sí ni bákan náà nínú àwọn kan tí a tó rí taná sí nínú àlàyé tí a ṣe yìí òun náà ni ashaid likoni amol bilkhawati a rí ìtọ́ka wípé gbogbo iṣẹ́ yóò máa wà níbàámu ní tí ó bá jẹ́ the end ìran iṣẹ́ ọ̀hún eléyìí òun náà ni ọlọ́run ọba àlékọ́lá òní yóò fi crown effort gbogbo oníṣẹ́ pátápátá iṣẹ́ tí yẹn ti ń ṣe látàsùnbà ó ṣe wọ zuri ó ṣe wọ asiri ó ṣe wọ mogrib ó ṣe wọ ìṣáì ní tó bá fi parí ẹ̀ òun náà ní kíni o òun náà ní ọlọ́run ọba subhanahu wa ta'ala òun náà ni ló máa jọ ìjẹ̀lé lórí lápèjúwe nàózùbíláì min dálì kárẹ̀ ní tó tó wà lórí ẹ̀sìn tawhid kó tó lórí ẹ̀sìn islam kó wá kó wákàtí méjì àbákàtí mẹ́ta tí ó jáde láyé ó wá denounce islam ah òun sí islam mọ́ o islam tẹ̀tí wá sùn báyìí torí pé tẹ̀tí wá sọ islam lẹ́nu lọ́sàn-án lóru lálẹ́ láàárọ̀ torí pé àwọn wá sọ islam lẹ́nu kó wá dàgùn láti islam eléyìí nínú àwọn àṣù ìlọ́tìmọ̀ nínú àwọn àtúbọ̀tán láabi òun ló jẹ́ abẹ́lẹ́ wọn bá subhanahu wa ta'ala kó dákun kó jọ fi àṣù ìlọ́tìmọ̀ kó má fi tàá lọ́rẹ abẹ́lẹ́ wọn bá subhanahu wa ta'ala husnu ìlọ́tìmọ̀ kọ́lọ́wọ́n bá àlékọ́lá kó jọ kí ó fi kẹwa kọ́lọ́wọ́n bá àlékọ́lá kó fi jí kó fi jíǹkì ẹnìkọ̀ọ̀kan eléyìí òun náà ni àwọn àlàyé eléyìí tó níbàámu sí àwọn nǹkan tí a sọ pẹ̀lú ògo Ọlọ́run ọba subhanahu wa ta'ala tí ó bá tún di ìjókòó tó ń bọ̀ a máa wọlé pẹ̀lú báàbù tí a fa sọ pé máa já a anna sábàbà kufri bani adam wa tarikihim wa dinahum wàlgùlù wú fi as-salihin ojúpọ̀nà tí ń sọ̀rọ̀ nípa wípé in olórí gbòógì ìdí tí àwọn ọmọ bani Adam tí wọ́n fi di kèfèrí òun náà ní kí ni o gbígbé jù sílẹ̀ nípa ẹ̀sìn tọ́lọ́wọ́n ọba àlékẹ́lá tó ṣe lófin fún wọn bákan náà lábẹ́ ọ̀bùrẹ́ ńlá ìmọ̀ ṣe àṣejù sísàkà ni àwọn ẹni rẹ̀ eléyìí òun náà ni nǹkan tí a láǹfààní láti tẹnubọ̀ ní ìjọ́mẹ́jọ pẹ̀lú ògo ọlọ́run ọba subhanahu wa ta'ala torí pé tí a bá wo àwùjọ a rí wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n jẹ́ olórí ìjọ olórí ìjọ olórí ìjọ wọ́n ti gbéra wọn sí àyè tí ọlọ́run ọba subhanahu wa ta'ala tí kò gbé wọn sí ọ̀pọ̀lọpọ̀ àwọn olórí ẹlẹ́sìn olórí ẹlẹ́sìn lọ́tún lọ́sì lọ́tún lọ́sì kálukú ní ti ń pera rẹ̀ ní tọ́lọ̀hún pé kálukú ló ti ń sọ pé báyìí ni mo jẹ́ báyìí ni mo jẹ́ eléyìí wá ń gbin ìfẹ́ wọn ìfẹ́ àníjù sí ẹ̀mí àwọn tí wọ́n jẹ́ àwọn àtìbá àwọn tí wọ́n ń tẹ̀lé wọn àwọn tí wọ́n ń tẹ̀lé wọn lẹ́yìn ìfẹ́ wọn ti rúbò wọn ó ti rúbò wọn lójú débi wípé wọ́n ti gbé wọn sí ààyè tó yẹ kí wọ́n gbé olúwọba dẹ́dà sí àwọn ìwọ̀ tó yẹ pé olúwọba dẹ́dà ló ní lórí ẹ̀dá ẹgbẹ́ bí àlàyé tá a ti ṣe síwájú wípé kò sí ẹnikẹ́ni tó ní oore ọ̀fẹ́ láti gba ìjọsìn lọ́wọ́ ẹnikẹ́ni àfi ẹni tí ó bá ní ìrègùn wípé èmi ni mo dá ọ. definitely ẹni tí ò bá ní ìrègùn pé à ah, èmi mọ̀ ni mo dá ọ irúfẹ́ onítọ̀hún a ní ìgbàláàyè láti jọ́sìn fún onítọ̀hún. hakul ibada fi man khalaqal ibad ìwọ pé mo fẹ́ jọ́sìn fún ẹnikẹ́ni ó rọ̀ mọ́ pé ẹnikẹ́ni yẹn náà ló dá ẹni tó fẹ́ jọ́sìn fún yẹn tí ò bá ti bọ́ sínú agbọn tá a sọ yìí gbogbo nǹkan kí nǹkan tí yẹn bá sùn lẹ́yìn ìgbà náà bá ti lù wàhálà sọ̀tà ní irọ́ bíi àbíbálìkà pàápàá jùlọ tí ẹni ẹ bá tún lọ yọnu sí pé ah àwọn lágbájá èmi náà ń bẹ̀rù ẹ̀rù mi náà ń bà èmi náà ń jọ́sìn fún èmi náà ń wárí fún èmi náà ń gbé ìpèsè fún èmi náà gbogbo ohun tó wù kórí ó jẹ́ nàbí yankan ó jẹ́ ànábì kan ni o rasulan kan ó kan ni o malakan kan ó jẹ́ màláíkà kan ni o abidan kan ó jẹ́ ẹrú ọlọ́run ọba kan ni o hajaran kan ó òkúta ni o hadidan kan ó jẹ́ irin ni o ó jẹ́ ni o solomon kan ó jẹ́ òòṣà kan tí wọ́n ń takolé lórí ni o gbogbo nǹkan tó bá ti kọ̀nẹ́ẹ̀tì pẹ̀lú nǹkan tá a sọ yìí tẹ́ ẹ wá ń wárí fún nǹkan òun tẹ́ ń jẹ́jẹ́ fún tẹ́ ń dúró fún tẹ́ ń bẹ̀rù rẹ̀ yìí pé ah tẹ́ ẹ̀ bá ṣe kíní kan tó ní kẹ́ o ó lè ní ẹ mọ́ di aago mẹ́jọ alẹ́ o ó lè ní kẹ́ ẹ sùn kẹ́ ẹ mọ́ jí o gbogbo àwọn nǹkan wọ̀nyí pátápátá mọ̀lẹ́kà ni o àǹjẹ̀nú ni o èèyàn ni o ẹ̀ẹ́sì gidi kan ni o òkúta kan ni o irin kan ni o igbá kan ni o omi kan ni o odò kan ni o ọya kan ni gbogbo wọn pátápátá tọ̀wá gíìtì ni wọn kò máa mọ̀ kásùrọ̀ máa mọ̀ bálaga àdàdùhùn bó ti wulẹ̀ kí wọ́n pọ̀ tó kò sí nǹkan míì tá a mọ̀ kí wọ́n ní abẹ́ ṣẹ̀ríà ju pòkì lọ olórí gbogbo àwọn pòkì tá a wá sọ yìí left right and center òun náà ní kí ni o iblis òun náà ní shaitan ẹni ẹ̀kọ́ ẹni ìgbé abẹ́lẹ́ wọn bá subhanahu wa ta'ala bimanihi wa fadlihi wa karamihi kí ó dákun kó jọ kó má jẹ́ kí ṣàìtọ́n ìbílíìs kọ́lọ̀ má jẹ́ kó rí àyè ní sàkání ọ̀dọ̀ wa ilé tí a wí lónìí kí ọlọ́run bá àlékọ́lá kó jọ kó dákun kó bá a fi sínú mizan hasan náà ti ẹnì kọ̀ọ̀kan wa àti àwa tí a wí àti àwa tí a gbọ́ títí di ọjọ́ mẹ́jọ tí a tún máa pàdé lórí ètò yín ètò wa ètò àlèhìdáyà èmi ọmọ ìyá yín àbú aiman àlẹ́ asálí ló ń dágbére fún yín pé lèkọ́ọ̀hù náà bìlẹ̀ asálí wàsálàmù alaykum wa rahmatullahi wa barakatuh.